الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أكين كابو سوري إتوا إتو فكر الإسلام eléyìí tó máa ń wáyé ní Premier FM nílùú Ìbàdàn eléyìí tí a máa gbéyẹ̀wò lénìí òun náà àwọn sheikh wa tí wọ́n máa bá wa gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wara'ahu falyatafaddal mashkura muhajura min Allah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah alladhi harrama an-nifaqa fi ad-din ọba tó ṣe ìmọ̀sọ̀jú méjì nínú ẹ̀sìn tó ṣe é léèwọ̀ والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه إلى يوم الدين àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nẹ́bùwà Muhammad kọ́ba gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ títí di ìjọ alkiyama ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ìdáfẹ́ gbéyàwó lálẹ́ yìí òun náà ni ànífàkùn fìdí ká máa ṣe ojú méjì nínú ẹ̀sìn ká máa ṣe mànáfíkì ànífàkùn huwa ìdáhàrù ìsìlámì huwa ìbùkọ́ ọ̀nà kófù ìtí wọ́n ń pè ní ìmọ̀ ìmọ̀sẹ̀ mọ̀náfìkì òun náà ní ká máa fi islam hàn sáwọn èèyàn pé mùsùlùmí ni wá wá ìbùtọ́ ọ̀nà kúfúrí ká wá fi àìgbàgbọ́ ká wá fi ìpamọ́ sínú ọkàn wa a ti mọ̀ pé àìsè mùsùlùmí torí àgbàgbọ́ nínú ọlọ́run àlá ká máa wá sí ẹni tó gbàgbọ́ eléyìí ni wọ́n ń pè ní nifak ọ̀pọ̀ láwùjọ wa lẹ́nu yọmọ kírun yóò máa gbààwẹ̀ yóò máa lọ Mákà ó sì mọ̀ dájúdájú pé kèfèrí lò látara àwọn kan tó gbàgbọ́ nǹkan fi Islam yìí fi sojú ayé ni báwọn èèyàn bá dá ọmọ ọlọ́mọ ọ kọjú tó lọ yóò dá kó tètè túbá sórí tó ń sìn yẹn kò ní gbọ́ ọ lè ti kú bá dé nítorí gbàgbọ́ tó ń bẹ̀ yẹn tó ń wọ́n lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó bá wọnú sàárè kò ní gbọ́ ọ lè lọ́wọ́ yà tó bá dé jálè kìyàmà ẹnìkan ò ní rí ọ̀nà ọlọ́run ẹnìkan ò sì ní jòkó sínú àlìjánná tọ́lọ́run kọ́kalẹ̀ àfẹ́yìn tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ o. àlùmọ́náfíkì ẹ rí ẹni tí sojú méjì yìí náà pè ní mọ́náfíkì kọ́lọ̀ mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wá níbi aburú bẹ́ẹ̀ ó wà yẹ́kìdìbò wàlá yóò mìnú bìlá irọ́ nípa o kò gba aláàgbọ́ o ní tó lọ́n dá lọ́gbàgbọ́ torí ẹ̀ náà ló ṣe kú wájú ọlọ́run ló fi lọ lè bá ń tọ́lọ̀ ń dá. wọ́lá bí ma jẹ́ a bí rasulu sallallahu alayhi wa sallam ẹni yóò gba ìta nẹ́bí mu wa gbọ́ gbogbo ìta nẹ́bí mu wa kò gba nǹkan gbọ́ mbẹ́. wọ́lá bil yawmil akhir kọ́dà kò gbà pé ijó àlìkíyàmà wà. la yu'minu bil janna wan nar kò gbà pé náwà kò gbà pé àlìjánná wà. ẹni yìí ọwọ́ à ìgbà tó gbà yóò máa wá darapọ̀ mọ́ àwọn olùgbàgbọ́ òun náà máa múra bíi ẹni tó gbàgbọ́ yóò máa lọ lè kírun pẹ̀lú àwọn tí wọ́n gbàgbọ́ mọ̀náfíkì sí wọ́n hùwà azọ́n ní al-mushriki lọ́dọ̀ ọlọ́run ìyà tí wọ́n tún pọ̀ ju àwọn kèfèrí aláìgbàgbọ́ táwọn ò ìsìláàmù hàn ìyà tẹni tí tún wá ń fi ìsìláàmù hàn yìí tó sì jẹ́ pé kèfèrí ni nínú ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba ju tàwọn táwọn wà mọ́ṣáláṣí àwọn náà sì gbàgbọ́ àwọn bẹ̀rẹ̀ ní wọ́n ti ń ṣe ìjọsìn wọn wọ́n sì ń sin ìtọ́lọ̀mdá àmọ́ àwọn wà mọ́ṣáláṣí ìyá àtàwọn yẹn fúyẹ́ ju àwọn mọ̀náfíkì tá a fẹ́ sọ̀rọ̀ wọn lọ. ọlọ́mọba Allah subhanahu wa ta'ala in sọ nínú al-Qur'an al ọlọ́mọba ní innal munafiqina fi darkil asfali minan nar ọlọ́mọba ní nísàlẹ̀sàlẹ̀ iná lápò àwọn sí wà láǹtẹ̀rí dà láwọn ọ̀nà sírọ́ ọlọ́run bá ní ẹ̀sìn rẹ̀ nìkan tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó mú wọn kúrò nínú ìsàlẹ̀sàlẹ̀ iná ta kó wọn sí nítorí pé ìsàlẹ̀ ó gbóná jòkè lọ àwọn náà iṣẹ́ aburú wọn ó pọ̀ ju tàwọn kèfèrí lásán lọ táwọn ò wá sí mọ́sálásí sọ́ọ̀tún nìsá kura one forty five lọ́lọ́run bá ti la ilé yìí mọ́lẹ̀. àwọn tá a wí yìí hum zawul wajhayn olódú méjì ni wọ́n bí ọ̀bẹ ẹ̀ máa rí wọn níbi tí wọ́n ti ń bọ̀ ọ́ ìtọ́lọ̀ndá ẹ̀ sì máa rí wọn ní mọ́ṣáláṣí ibi wọ́n ti ń kí irun tí wọ́n ti ń fèrè kanlẹ̀ fún ọba adẹ́ta àwọn kún nǹkan méjì papọ̀ àwọn tá a wí yìí mùsùlùmí ni wọ́n ń claim pé mùsùlùmí ni wá àmọ́ nínú lọ́hùn wọn gbà fọlọ́hùn wọn lè ṣe muslim ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá jẹ́ oyé wa náà lọ́kọ̀ọ́ ànìkẹ́rì fún àwọn tá a wí yìí ọ̀nà méjì ni wọ́n wà o ẹ máa rí wọn nílé ọlọ́run ẹ máa rí wọn níbi láti ń bọ àwọn ẹ̀dá ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní mudhabdhabina bayna dhalik àwọn tá a wí yìí olójú méjì ni wọn. la ilaha illa la wọn jára bí wala ilaha illa wọn ò tún jára òun ọ̀nà méjì náà ni wọ́n ti ń àpíà ni wọ́n ti ń yọjú ẹjọ́ kásùbà tán ẹjọ́ kí ìṣáyì tán lọ́ba sí dòru yóò tún lè darapọ̀ mọ́ àwọn yòókù wọn. wọ́n máa ń yú di lílá ọlọ́wọ́n bá ní ẹni abá ti sọnù. fàlàhùn tẹ̀jídáláhùn sẹ́bìlá ọlọ́wọ́n bá ní ẹni abá ti sọnù ọlọ́wọ́n bá ní bẹ́ẹ̀ dájú ọ̀kójú ọ̀nà oníbàbẹ̀. kò sẹ́nìkan tí ó fi ọ̀nà hàn tí ó tẹ̀lé ọ̀nà náà torí pé ọlọ́run ti sọnù yóò rí òdodo báyìí tó kílẹ̀ à kò sì ní gbọ́ nígbà ọlọ́run ti sọnù kọlọmọsọ ní kankan wa nù ṣọ́ọ̀tù nìta lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ àyà one forty three ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ká má bàa sọnù iná ló jẹ́ àmọ́ ara wa létí ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀yin tẹ́ bí wa ẹ̀yin àgbà wa ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ìjòyè ẹ̀yin jẹ́mọ́ mọ́sálásí kọ̀ọ̀kan ẹ̀yin àfẹ́sìn ọ̀dọ̀wọ́ wa o ọ̀dọ̀wọ́ wa bá a ṣe sọ yìí ẹ̀ rí i pé ìtọ́lọ̀ ń sọ là ń sọ yóò wá dé kẹ́nìkan kan wá ká lè tú bá kọjọ́ tó lọ ká má wà nínú àwọn tí wọ́n jẹ́ mọ̀náfìkì anifakul akbar òun náà ni kéèyàn máa pè rẹ̀ ní muslim ó sì mà nínú pé wọ́n ṣe muslim gbogbo ohun tí ń ṣe nínú islam yẹn yín kàn fi ń ta àwọn mùsùlùmí ni ọmọ ya báwo bá mọ ọlọ́mọ o àwa ká sì dájọ́ fún ọ ọlọ́run tó dá ọ òun náà ní ọ̀dájọ́ rẹ̀ àwọn ọ̀wá rí nù rẹ̀ àmọ́ lọ́run rí nítorí wọ́n wà nù rẹ̀ ọlọ́run fi dájọ́ o nìkan kan ò pamọ́ fọlọ́run àwa kan gbìyànjú láti máa gbọ́ mọ̀ràn kó o tètè kú ò níbi tó fara pamọ́ sí kó o darapọ̀ máwọn mùsùlùmí pẹ̀lú ara àti pẹ̀lú ẹ̀mí rẹ̀ kó má jẹ́ pé ara nìkan ló fi ń ṣe Islam nílẹ̀ Yorùbá yìí táwa wà yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ara ni wọ́n fi ń ṣe Islam tí wọ́n mọ aláìda ẹni bá ti gba Islam kò gbọ́dọ̀ tún gbẹ̀sìn mí mọ́ ẹni bá sì ti gbẹ̀sìn mí kò gbọ́dọ̀ tún ṣẹ̀sìn yẹn pẹ̀lú Islam ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìnira tí àwọn mọ̀nàfìkì tí wọ́n kó bá islam òun náà ni pé wọ́n da nǹkan nínú islam gan nígbà náà bí dé madina ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí máa darapọ̀ máwọn mùsùlùmí wọ́n yìí sì ṣe muslim wọ́n fẹ́ lọ lè dá wàhálà lẹ̀ nínú islam àwọn náà wá daṣọ islam bọ́ra wọ́n jọyìn àwọn tọ́jọ́ ń kírun tọ́jọ́ ń gbààwẹ̀ nígbà tí wọ́n wá jagun bá dé ṣé ọlọ́run bá ran àwọn mùsùlùmí lọ́wọ́ nígbà yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn tá a wí ni wọ́n wá gba ìsìláàmù lọ́pọ̀lọpọ̀ wọ́n darapọ̀ mọ́ àwọn sàhábà ọlọ́nira nẹ́bí ọmọ wọn o àmọ́ wa mọ̀ wọn nígbà padà yá ọlọ́run padà tún àṣírí wọn fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa rògbò pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n máa wá da burú láti wàhálà nínú islam gbogbo àwọn àṣírí àwọn mùsùlùmí ni wọ́n mọ̀ wọ́n máa fa burú sí wọn. àwọn tá a wí yìí ọlọ́run bá wá wọn àwọn ròyìn wọn náà la fẹ́ gbogbo èèyàn tó bá ti nìkan nínú àwọn ròyìn yìí kó lè túbá kó lè túbá nítorí pé ọlọ́run bá nígbà tí ń ròyìn àwọn ó fi àwọn ìròyìn ó fi ròyìn wọn tí wọn náà bá ti wá nìkan nínú àwọn yìí lọ ẹ̀mí rẹ ìtọ́wà ń bẹ̀ kò sókùnkùn sí ọ kò sì sókùnkùn sí ọba tó dá ọ tó dẹ̀mí rẹ wọ̀mí sí fásitì mọ̀nàfíkì nínú àwọn ìròyìn àwọn mọ̀nàfíkì òun náà ni pé la yu'minuna billahi fi qulubihim wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ sínú ẹ̀mí wọn yad'una al-islam wal-iman wọn máa wá papẹ̀ mọ́ra pé mùsùlùmí ni wá mùsùlùmí ni ìdí ń sògbó mùsùlùmí ni ń bọ ìdọ́lọ̀ǹda mùsùlùmí ni ó sì ń sáwó àyèmáyé irú ẹ̀ nílẹ̀ yorùbá ti wà yìí tọ́jẹ́ pé àjọ pẹ̀ràn léyà àjọ gbàgbé ramadan àjọ pàdé láràfà mọ́kà ó sì mọ̀ pé àwọn ọgbà aláàgbọ́ ní táwọn gbàgbọ́ àwọn mọ̀ ọlọ́wọ́n bá ní wọ́n mi nà nà sí máa ń yẹ kúlú àmà náà ọlọ́run bá ní bẹnu àwọn mọ̀nàfíkì tí wọ́n máa sọ pé àwa gbọ́ ọlọ́run gbọ́ o ọlọ́run bá ní bẹ nínú àwọn èèyàn tí wà nábì ń kó káàkiri wọ́n sọ pé agbọ́ ọlọ́run gbọ́ wọlé yẹn omi áhírì àti gbọ́jọ́ àlè kìámà gbọ́ wà máa hún mímú mi ní ọlọ́run bá ní irọ́ wọn gbà o wọn gbàgbọ́ o yukhadi'una Allaha wọ́n rò pa àwọn nǹkan ọlọ́run walladhina amanu wọ́n rò pa àwọn nǹkan olùgbàgbọ́ òdodo táwọn jọ rìn wà máa yakhda'una illa ọlọ́run bá ní wọn tán nìkan kan eré ara wọn wọn tàn wọn máa yẹ ṣòro ni àmọ́ wọn ò fura wọn mọ̀ pípé eré ara wọn làwọn ń tàn suratul baqara ayé ẹlẹ́ẹ̀kẹjọ àtẹlẹ́kẹsàn-án ìta ń gbọ́ yín bẹ̀rù náà ni pé mùsùlùmí tí bá ń sọ̀gùn mùsùlùmí tí bá ń di nǹkan mọ́ra tó sì gbàgbọ́ pé nǹkan òun lọ́lọ́run bá wọn mùsùlùmí tó bá lójúbọ mùsùlùmí tí máa ń sáwó nítorí dẹ̀lẹ̀kẹ̀ mọ́wọ́ tí wọ́n sọ fún wa pé àlẹ̀kẹ́ fashion bí wọ́n wá sí mọ́sálásí àjọ ń kírun àjọ ń gbàwé irú èèyàn tó wù kó lè jẹ́ mùnáfìkì nítorí pé ọmọ nínú pé àwọn ọ̀gbọ́ lọ́wọ́n bá Allah tá à ń sọ pé àtibárù yẹn àwọn ọ̀gbà gbọ́ ọ̀tọ̀ ní tó ń gbàgbọ́ àmọ́ wọn máa tàn yín wọn máa tàn yín nítorí èèyàn ọ̀dá kan máa ti yín èèyàn ọ̀dá kan máa ẹ mọ̀ pé àràgbélayé ó sì níbi téèyàn ti rà alákọ̀ọ́kọ́ nìyẹn wọ́n máa pa wọn ní mání wọn sì ní látara ìtí wọ́n tún ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá kún lé ọlọ́run ẹlẹ́ẹ̀kejì inú àwọn ìròyìn wọn la yu'minuna bi muhammadin sallallahu alaihi wa sallam àwọn mọ̀nàfìkì eh, wọn ìgbà súnà wọn ìgbà súnà nábì wọn ọgbà nábì gbọ́ wọn sì gbà súnà rẹ̀ òkàdìbò náà máa já abiy rasul níta nábì bá mú wá fún wọn wọn ní irọ́ ni pé òpùrọ́ là nábì ọlọ́wọ́n bá ní idha ja'aka al-munafiqun ọlọ́wọ́n bá nílẹ̀ Muhammad tí àwọn mọ̀náfíkì bá wá bá ọ kọlu ìtí wọ́n sọ tó bá déwájú rẹ̀ ni pé nashhadu innaka la rasulullah àwa jẹ́rìí àjẹ́rìí pé ìwọ Muhammad wọ lòjíṣẹ́ ọlọ́run ah ìwọ lọ́lọ́run fi ṣàánú wa ìwọ lọ́lọ́run rán sí wa wallahu ya'lamu innaka la rasulu sọ fún wọn pé ọlọ́run bá là ọmọ ìpè òjíṣẹ́ ọ̀nìyàn lóòótọ́ kì í ṣe gbódìgbà táwọn bá tún sọ bẹ́ẹ̀ والله يشهد inna المنافقين munafiqina lakadibun ọlọ́run ọba ti ti ń yọ ọmọ báyìí o ọlọ́run ti ń fi mọ̀ báyìí o ìpè àwọn mọ̀náfíkì tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ibà àwọn gba súnà àwọn gbọ̀gbọ́ òpùrọ́ ni wọ́n o suratul munafiqun ayé alákọ̀ọ́kọ́ ọlọ́run bá ní irọ́ làwọn mọ̀náfíkì máa ń pa bí wọ́n ṣe tẹ̀lé ọlọ́run wọn tẹ̀lé wọn náà ẹni tó ṣe gbọ́ ọlọ́run bàdẹ́gbọ́ náà wàá gbà wọ́gbọ́ tó sì jẹ́ gbogbo àwọn tó máa tako súnà lẹ́nìí a máa sọ fún wọn pé ẹ má tako ànábì ẹ má tako súnà bí ọba yẹ yẹn lèké ó sí bí kéwọ́ bá tó ẹ̀lẹ́kẹ́ sí. èyí tẹ̀sí ké tẹ̀ sí rí tó ti dá lójú ẹbẹ̀ lọ́nkọ́ lọ́n rọ ẹ̀mí yín fún kẹ́lẹ́ máa lò kẹ́lẹ́ máa tẹ̀lé ẹni máa tako súnà ìwà mọ̀nàfíkì níwò tó rọ́mọ̀ pé ẹ̀sìn yóò ṣe é ṣe láìsí súnà alukurani àti sunna méjèèjì la fi ṣẹ̀sìn bẹ́ẹ̀ bá ti yọ sunna kó nu ẹ̀sìn kò ṣẹ̀sìn mọ́ wọ́n mi sifatil munafikin nínú àwọn àròyìn àwọn munafikin tẹ̀síkìkù الناس في fi tàwábì ti dì níyà àwọn nǹkan tó ti kílẹ̀ sí wa nínú ẹ̀sìn tọ́lọ̀ ń sọ tá nàbì sọ tó ti fẹsẹ̀ múlẹ̀ tá a ti gbàgbọ́ wọ́n sì máa dárò yòrò yìí sínú ẹ̀ fáwọn èèyàn ìpè ọlọ́run tàn yín ni ọlọ́run bá ń tàn yín ni ẹ̀yin ta ló sọ fún ọgbà ìjànà wa tí wọ́n ti kú rí tí mùsùlùmí ọmọ sọ bẹ́ẹ̀ ìpè ta ló sọ pé yàtàrí wa lẹ́yìn gbàgbọ́ lọ́n ti sọ́tà náà bìí sọ àwọn tí wọ́n gbé eléyìí lọ́wọ́ jù àwọn náà ń pè ní alimusitashirikun àwọn tí wọ́n lọ lè kà nípa islam wọ́n yìí ṣe mùsùlùmí wọ́n mọ̀ wá dá wàhálà alẹ́ nínú islam pẹ̀lú èdè lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ tíra tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àfa mi ń kà léèlì ló fi jáde kó nùẹ̀sì yóò wá rò pé àwọn tọkọ tíra yẹn àwọn tó mọ̀ nípa ẹ̀sìn kò ní mọ̀ pé àwọn eléyìí kèfèrí ni wọ́n wọ́n wá lọ lè kọ́ lárúbáwá láti fi da alukọ̀ránì àti súnà rú tíra tí wọ́n wá ṣe wọ́n fẹ́ fi da yé rú ìwọ̀n wá ń kà wọ́n wá ń ni wọ́n ìdíyẹ kúlù ní mọ̀nàfikùn ọlọ́run làwọn mọ̀nàfikì tí wọ́n bá ń sọ pé wọ́n lè dín nàfi kùlù bí àtàwọn tá àrùn ń bẹ wọn àwọn mọ̀nàfikì ẹ tọ́jú pé ọkàn wọn ó ti kún kẹ́kẹ́ fún àrùn kí láàrùn náà àlùkòfò àìgbàgbọ́ ọlọ́run ọba wọn máa sọ pé wa tí muhammad sọ fún wa yẹn ipò ó promise wa ipò wọn fún wa lálẹ́ jẹ́nà wa rasuluhu anábì tí ń sọ gan tí ń gbà wá fún wa ma wa'adana Allah wa rasuluhu illa gurura wọn kàn ń tàn wá ní àwọn méjèèjì ń tàn wá ní ọlọ́run sọ ilé ìdí sọ́tàlá hazab ayẹlẹ́ kejìlá ipe àwọn mọ̀nàfíkì tẹ́ fi mọ̀ wọn òun náà ni pé gbogbo tọ́lọ́wọ́n bá aláàní àgbàgbọ́ nù kọ́ra tó súnà wọ́n máa sọ fún wa pé irọ́ ni nígbà mùsùlùmí bá ń sọ pé àáfà wàhálà rẹ pọ̀ iná iná iná tó ń sọ nǹkan so ta ló sọ fún ọ pé nánà wà àbọ̀ wà sí ẹnu yín dùn àlìjáná yẹn sẹ́yìn débẹ̀ sẹ́ẹ̀dì kúrí ó sì ń gbèrè mùsùlùmí àwọn ọmọ pé tó ń sọ yẹn ìdáhùn mọ̀nàfíkì máa ń sọ ní Madina nìyẹn Abdullahi ibn Ubay ibn Salul òun ló lérí wọn yóò pe àwọn yòókù rẹ̀ sọ́dọ̀ lẹ́yìn máa gbọ́ wà síta mọ́ṣáláṣí lẹ́yìn gbàtà náà bá bá wọn sọ̀rọ̀ tán wọ́n máa wá sọ lẹ́yìn pé ma wa'adana Allahu wa rasuluhu illa ghurura ìpè gbogbo ntọ́lọ̀ ń sọ sínú kọ́ra yẹn àti tá ànábì ń sọ jáde lẹ́nu yẹn ẹ̀tàn lásán ni kọ̀sálì jẹ́nà kan bì kan irọ́ lásán tí wọn náà bá ń sọ rẹ̀ o ti ń wo amọ̀náfíkì tó àbá wá stọ́ọ̀fù rẹ̀ ọ wà di mọ̀náfíkì ọ̀mẹ̀sìfàtì mọ̀náfíkì nínú àwọn ìròyìn àwọn mọ̀náfíkì alìsítẹ̀zá obìrùsùl wàlìmọ̀mìnì mínà sàhábà wàgáyìrì òun náà ní ká máa fi ànábì sí yẹ̀yẹ́ àtàwọn olùgbàgbọ́ òdodo ká máa fi wọ́n sí yẹ̀yẹ́ kí ló dé tán sí fi wọ́n sí yẹ̀yẹ́ torí pé wọ́n sí láàrin wọn wọ́n sì jọ ń kírun tí wọ́n bá ti wá kó mọ́sálásí tí wọ́n kó níbi táwọn olùgbàgbọ́ òdodo wà wọ́n wà dá yẹ̀yẹ́ àwọn olùgbàgbọ́ òdodo lẹ̀ ìwọ náà sọ ma pé ìwà ní bẹ lọ́wọ́ rẹ̀ tó bá dọ́dọ̀ wọn ọmọ ní dazaki ọmọkùsí ọlọ́ ẹkún yanjú ọba sì kó mẹ́ta ọ̀tọ̀ ní tọ́ sọ ọlọ́wọ́n bá ní wáyé alákùn lẹ́yìn amánú ọlọ́wọ́n bá ní àwọn mùnáfìkì tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo kọ́ọ̀lù àmánà wọ́n ní à àwọn náà gbàgbọ́ o ní bẹ́ẹ̀ sí gbàgbọ́ òun bẹ́ẹ̀ làwọn náà gbàgbọ́ àárí àdùn gbàgbọ́ ọlọ́run ló ní àgbà islam wáyé àkọlọ́ ilé àṣà àyàtún yín níhìn tí wọ́n bá wá padà lọ́lẹ̀ àwọn yòókù wọn àwọn èèyàn tí wọ́n ti dèṣù. kọlu iná ma'akum wọn ni àwa ń bẹ pẹ̀lú yín o ẹ̀yin ọ̀gá wa àwa pẹ̀lú yín o ẹ̀sìn ìbílẹ̀ làwa ń ṣe ìnàmà náhùn mọ́sítà àzìhún bá a ṣe lọ mọ́sálásí yẹn àákàn lè fi wọ́n ṣe yẹ̀yẹ́ ń bẹ̀ ni ẹ̀rí pa àrùkù à ń fèrè kalẹ̀ àwọn náà ń sàtáyà àwọn náà à ń jọ wọn à ń ṣe bí wọn. à ń fi wọ́n sí yẹ̀yẹ́ ni o àwọn ọgbà ìsìláàmù o à kàn fi wọ́n sí yẹ̀yẹ́ ni o. Allahu yastaziru bihim ọlọ́run ọba ní ìrẹ́ Muhammad èmi ọlọ́run ọba èmi náà fi wọ́n sí yẹ̀yẹ́ kalẹ̀ torí wọ́n padà jóná ọ̀yà mu fi dùkìyà ní fún ìyá nínú fi kàn wọ́n ni pé yín wàá fi wọ́n lẹ̀ wọ́n ní túbá ẹ̀ ń sàlékún nù wọn àbúrò ara wọn. ìkọtísọ́rọ̀ ọlọ́run ọba ń sàlékún rẹ̀ fún wọn yá àmàhúnà wọ́n máa wá máa lu dàyíkó wọn ò ní mọ̀ èyí tí wọ́n ṣe má kọ́dà bá fẹ́ gbà sílámù gan mi ọlọ́run bó yẹ mi wọn padà yá àmàhúnà mútàdá dìdúnà ha irun bálíbálà ó bá wọn ayé wọn ò ní balance suratul albakara aya fourteen àti fifteen lọ́la tó ń sọ bẹ́ẹ̀ tí wọn bá ti ń fa àwọn ẹni eré sí yẹyẹ ọlọ́lẹ́hà òbú ẹ̀rìn ọlá àfọ onírúgba òfin sí yẹyẹ ọlá nàbí sọ báyìí òbú ẹ̀rìn pé ibi ayé dé ẹ̀dá kù sí èyí tá nàbí sọ yìí láwọn wá sí ẹ̀sìn ọlọ́wọ́n bá ní òun náà fúnra òun òun retí rẹ òun sì nífẹ̀ẹ́ ọmọ náà torí kò lè bá jẹ ààrẹ lójú pálí ọlọ́mọ sì wà ní mọ̀nà fíkì o wọ́n bá ti ń fa àwọn ẹni eré sí yẹyẹ fọlásẹ́ ẹni bú ni ọ ẹ̀sẹ̀ ni ẹ̀rẹ́ mọ́ ẹ̀wọ́sọ̀kòtò ẹ̀ ẹ̀wọ́sọ̀kòtò ẹ̀ ẹ eh? ṣòkòtò ló ń wò ànábì ló sì ní kí ṣòkòtò ọkùnrin kọ́ mọ̀kọ́jà àkókò ẹ̀sẹ̀ ọ wà nù àdínsì tó wà nù yàrá rẹ̀ bọ́ọ̀ bá máa lọ lè béèrè wọ́n bẹ̀rẹ̀ sí fáwọn ẹni rẹ̀ tó ń ṣe náfìlà tí wọ́n gbà wẹ̀ wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ ìwà mọ̀náfìkì ló ń wò wọ́n mi sì fàtìlẹ̀ mọ̀náfìkì nínú àwọn ìròyìn àwọn mọ̀náfìkì yufarriquna bayna al-muslimin wọ́n wọ́n ọ̀rọ̀ lọ́dọ̀ ara wọn wọ́n mọ̀ sòfófó wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́run Allah subhanahu wa ta'ala oníwàlẹ́sìn àtàkàzú masjidan dirara ọlọ́run láwọn mọ̀nàfíkì kan wọ́n sì wá lọ lè kọ́ mọ́sálásí kan sẹ́yìn ìlú wọ́n ní torí àwọn ọ̀lẹ àtàwọn afọ́jú àtàwọn tí wọ́n lálàáfíà láti máa lọ mọ́sálásí ànábì làwọn ti kọ́ wọ́n wá kọ́ tán ànábì wa ń bọ̀ láti Tabuk wọ́n wá pàdé ànábì lójú ọ̀nà wọ́n làwọn fẹ́ kó kírun ní mọ́sálásí àwọn yìí ọlọ́mọdé kọ́ yẹn wọ́n kọ́ kalẹ̀ torí ọ̀tẹ̀ ni ọlọ́mọba ni wọ́n lẹ́dí na tàkàtú masjidá ń gbèràrà ọlọ́mọba ni ó rí àwọn mọ̀nàfìkì tí wọ́n lè kọ́ mọ́sálásí àti mọ̀nàfìkì tí wọ́n kọ́ mọ́sálásí jama láti fi dá ìnira alẹ̀ sínú islam wà kú fúra láti máa ṣe kẹfẹ́ rí nínú ẹ̀ kẹsí pé wọ́n fẹ́ máa gímẹ̀ wọ́n fẹ́ máa ṣe wọ́n fẹ́ fi yà àwọn olùgbàgbọ́ dúdú ẹ̀mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àwọn amọ̀náfíkì ni nígbà ọlọ́run bá aláà ti ń tẹ̀síwájú ọlọ́run nílá takun fi yẹ abàdá ọlọ́run bá ní ìlànà mi ọ̀gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ o la masjidin usisa ala taqwa ó rí mọ́sálásí ìtakùn pẹ̀lú bẹ̀rù ọlọ́run min awwali yawmin ahaqqu an takuma fihi mọ́sálásí ìtakùn tọ́jẹ́ ti ìbẹ̀rù ọlọ́run ibẹ̀ ní kó ti máa kírun o ó rí tiwọn yìí má kírun bẹ́ẹ̀ sọ́tù tawba àyà one oh eight lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé àwọn mọ̀náfìkì wọ́n máa da mọ́sálásí mú wọ́n máa fọ́ àlè wọn mà wọ́n máa gbọ́rọ̀ àfa kan wọ́n máa lọ lè sọ fáfá mi kí lè bá dá wa lálẹ́ ìwà àwọn mọ̀náfìkì nìyẹn lẹ́yìn náà àwọn náà lè àwọn náà yapa wọ́n lè kọ́lé jọsìn wọn ilé tó ń sìnkọ́ yìí ilé ọ̀tẹ̀ ọlọ́mọsá sọ níbẹ̀ nínú àwọn àròyìn wọn la yusalluna illa liriya wọn ò ní kírun àbíkọ́jẹ́ pé tí wọ́n kí n torí àwọn èèyàn tí wọ́n wò wọ́n àbí tí wọ́n rí wọn táwọn èèyàn bá kọjá ni wọ́n tún dìde nípa àwọn lọ lè kírun tẹ́nìkan bá ti kọjá wájú lé wọn wọn ní kírun tí wọ́n bá dìde lọ lè kírun wọ́n lè kí n torí àwọn èèyàn ni ọlọ́wọ́n bá ní innal munafiqin àwọn mọ̀nàfíkì yukhadi'una Allaha wọ́n láwọn tán ọlọ́run ọwọ́ khadi'uhum ọlọ́run ọba àlá yín sì ọwọ́ khadi'uhum ọlọ́run dẹ wọn ni. wa idha qamu ila as-salah wọ́n bá dìde fún wọn ó dìde pẹ̀lú òròjú yọrọ ohun nàná nítorí àwọn èèyàn ni wọ́n ti fẹ́ kí wala yadhkuruna Allaha illa qalila ẹ̀kọ́ kan tí wọ́n bá rí àwọn èèyàn tó rí wọn náà wọ́n máa rántí ọlọ́run wọn ò sì rántí ọlọ́run dọ́kàn wọ́n ń ṣe nígbà tí wọ́n rántí ọlọ́run suratu nisa aya one forty two àwọn tá a wí mọ̀nàfíkì ni wọ́n kí táwọn náà wá jẹ wọ́n lé tọ́jẹ́ pé ànífẹ́ kírun lásìkò àbí táwọn yẹn bá ká wa mọ́kọ́ náà àbí ara àwọn èèyàn tí wọ́n lọ mọ́ṣáláṣí làwọn náà sì wá dìde ẹ má jájọ wọn nínú àwọn ìròyìn àwọn mọ̀náfíkì òun náà ni pé wọ́n mọ̀ lára àwọn olùgbàgbọ́ òdodo wọn ní fẹ́ kọ́ dáa fún ọ agbọ̀n ìgbọ̀n màyá rẹ̀ nínú ẹ̀sìn ìtún lójú tó wà ń lára rẹ̀ ọlọ́wọ́n bá ní ìntẹ̀mísàsùkùm àṣàna tó ń tẹ̀sù ohun ọlọ́wọ́n bá ní tí dáadáa bá ṣẹlẹ̀ sọ́dọ̀ yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo inú wọn sì máa bàjẹ́ wà ìntùsíbùkùm sẹ́yìíà táburú bá wà ṣẹlẹ̀ sí yẹfura òbí ha inú àwọn mọ̀nàmí kí wọ́n máa dùn inú wọn máa dùn ẹ wọn náà ti débẹ̀ wọn làá fáàní wọn làá burúkú kan ṣe lé ní ṣe bọ́lọ̀ ń gbọ́lọ́ ń gbọ́ ṣe bí ó ní òun dó tẹ̀sìn sọ́lá wa ní bí yẹn bá dó tẹ̀sìn òun ní dàyàwó ọlọ́run ní dàyàwó mi ò sì dá àwọn tó lẹ́sìn jù yín lọ mi ò sì dá wọn ní dẹ̀yìn náà wò àwọn mọ̀nàmí kì ni wọ́n máa ń fọlùgbọ̀ ìwé òdòdó ṣe yẹ̀yẹ́ bọ́lọ̀ nínú àwọn àwọn mọ̀nàfíkì òun náà ni pé wọ́n fẹ́ kọ́ da fáwọn tí ń di sí ọlọ́run la ilaha illallah wọ́n fẹ́ kọ́ da fáwọn tí ń di sí ọlọ́run wọ́n mọ̀ fẹ́ kí wọ́n tò sí torí káwọn èèyàn kalẹ̀ bá sápò lọ́dọ̀ wọn. abdullahi bin bayi musalu ó kó àwọn yòókù ẹjọ́ ni wọ́n sọ fún wọn yìí pé ẹ̀yin olówó ńláńlá tá a jẹ jẹ́ mọ̀nàfíkì mọ́sálásí wọ́n jọ ń tò mọ́sálásí ni lọ́dọ̀ ànábì wọ́n wá kó wọn jọ wọ́n sọ fún wọn yìí pé wọ́n mú lẹ́dí ìnáyà kúlù ọlọ́run ọba ní abdullahi àtàwọn yòókù rẹ̀ bónú báyìí musalul àwọn ni wọ́n sọ pé látún fi kú àlàmà ní àyìnlá rasulillah ẹ gbọ́dọ̀ náwó mọ́ fún àwọn tí wọ́n bẹ̀lẹ́gbẹ̀ ànábì hatta yanfadu tẹ́ ẹ̀ bá ti náwó fún wọn mọ́ wọ́n padà túká lẹ́yìn ẹ̀ walillahi khaza'inu samawati wal ard ọlọ́run bá ní ìrà ànábì fọkànbalẹ̀ ibi akó owó sámà àtìlẹ̀sìn àti dúkìá ọwọ́ àwọn ọlọ́run ló wà àwọn aláàbò fún ọmọ wọlé akínnàlì munafiqina la yafqahun àwọn mọ̀nàfíkì ọ̀gbàgbọ́ yé wọn mẹni tí ń darí owó tí ń darí ọlá fọkàn rẹ balẹ̀ fọ́tò munafiqun ayẹlẹ́ keje àwọn mọ̀nàfíkì wọn mọ̀ lára àfa àtàfà bá ti ń rí jẹ ti ń rí mú rọrùn torí ẹ̀mí wọn ni pé kí nǹkan dàrú lẹ́yìn náà wọ́n mọ̀ lára àwọn tí wọ́n máa ń jẹ́ olùwàwò lórí tí wọ́n ń tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ipe kí nǹkan sì bàjẹ́ fún wọn kán lè kú lẹ́yìn wọn ọlọ́run wájú ó yẹ wọn yí pé díẹ̀ lòún bù fún yín bẹ́ẹ̀ òun gangan lòun níbi tí a kó ọ̀rọ̀ sí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí òun náà ni wọ́n ń pè ní anifakul akbar Manafiki èyí tó tóbi jùlọ àmọ́ wá ka àwọn àdìsí mi nígbà míì tí wọ́n dàpọ̀ mọ̀náfìkì nífàkọ amali nìyẹn o èyí ò mú yẹn kúrò ní Islam àwọn yìí tá a kà síwájú òun mú yẹn kúrò ní Islam bí wọ́n bá ti ń ṣe sẹ́lá àwọn yìí tí ò lè mú yẹn kúrò ní Islam anábì sàlàyé ìtumọ̀ ẹni pé èèyàn fẹ́ fara jọ wọ́n nínú iṣẹ́ àmọ́ èèyàn fara jọ wọ́n lọ́kàn òun náà da nìfàákù asugari ni wọ́n ń pè mọ̀nàfíkì kékeré kò sí ètò dànù gbogbo àmọ́ wọn yọ̀yàn kó inú islam anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni ayatul munafiki salat anabi ni àmì táàfì mọ àwọn mọ̀nàfíkì ìtumọ̀ ẹni pé wọn ò dúró déédéé nínú ẹ̀sìn ọ̀tọ̀ ni tí wọ́n ń pera wọn ọ̀tọ̀ ni ìwà tí wọ́n ń wù ìdá haddatha kadhaba tí máa ń bá yín sọ̀rọ̀ irọ́ ni ó máa pàṣá wa idha wa'ada akhlafa tó bá sàdéhùn kò ní sí kàdéhùn wa idha tumina khan tá a bá ti fọkàn balẹ̀ sí tá a gbé nǹkan lé lọ́wọ́ yọ jàǹbá yín ah, ó ti yàtọ̀ sí bá a ṣe máa sí mùsùlùmí jàǹbá mùsùlùmí ṣèpàdéhùn mùsùlùmí parọ́ tó bá tí wọ́n ń ṣe kan ní mẹ́rẹ̀ẹ́ta yìí náà ò ti ń fi wà rẹ jọ tàwọn mọ̀nàfìkì àmọ́ ò ti kú ní ẹ̀sìn Islam ẹlẹ́ṣẹ̀ ni ọ́ tó sì jìyà wọn ju ọlọ́run bá Allah tọ́lọ́run bá fẹ́rẹ́ jàn àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àti nìfàkù akbar tó jẹ́ nìfàkù ìtìkádì èyí tí ó jẹ́ pé èèyàn ti kú nínú ẹ̀sìn pátápátá àti èyí tó jẹ́ pé ìmánì èèyàn dínkù nínú ẹ̀sìn kọ́lọ́mọ́sà sọ wa níbi aburú méjèèjì kọ́lọ́wọ́ ọláàánú rẹ̀ kó yí kìta wa àti inú wa kọ́lọ́njọ́ da pàdé ara wa kọ́mọ̀ sí wa ní mọ̀nàfìkì wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ṣe nírọ̀rùn fún àwọn fàdílà tó Sheikh Kamaruddin Yunus Akorede láti fún wa lóúnjẹ mi tò ní jẹ abẹ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala àtúbọ̀tán wọn ọlọ́mọṣà ìjẹ̀rúdà bákan náà abẹ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala fáwọn tó ṣolúgbọ̀wé ètò yìí ọlọ́ọ̀bá Allah mọ́ṣà ìbára san wọn ní ẹ̀san rẹ̀ fi dunya wal akhirah fa